ولن يشدد إلا غلبه متفق عليه أثر أبو هريرة رضي الله عنه قالوا قبان يونسي وصوت أن محمد صلى الله عليه وسلم مثل إبايته لو دم جيس إنكاروني ẹnìkan ní wá nínú kankan lè kókó nínú ẹ̀sìn yìí àfi kẹ́sìn náà lẹ̀ mẹ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdíṣe ìbẹ́nu sẹ́yìn bọ̀kọ́ rẹ̀ sẹ́yìn muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò pọ̀ èyí tí àwọn ṣẹ́ọ̀kọ̀ wa àwọn ustaz abdulfatah ìfàwọ̀mí tí wọ́n ń darí ah. fújẹ́tò yìí gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn ìkànnì alábàríkà royal fm ninety five point one ìlú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá ń wọlé nípa ẹ̀sìn wa àti àwọn ṣẹ́ọ̀kọ̀ abdulfatah ìfàwọ̀mí lórí àgbo wọn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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقول فولون وبا إكة أتي جيولون قم با النبوة محمد gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà nábì bẹ̀rẹ̀ tẹ̀lé àwọn tàbíìn tàbíìn tàbíìn àwọn ìmọ̀ al-mashhura àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà nábì títí fífi di ọjọ́ ìgbìyànjú kìyàmà abẹ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kọ́lọ́n kó bá wa fi kárí gbogbo wọn lápapọ̀ gbogbo àwa náà akíra wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ètò àdéhùn ni pé mo dó ènìyàn ni pé tọ́pìkì tí mo ń bá ọ̀rọ̀ lọ lórí rẹ̀ òun náà ni muharramatun àwọn nǹkan ìwọ̀ àwọn maharimullah yíò tá a bá pè kankan náà ní jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan ìwọ̀ tọ́lọ́wọ́n ṣe léèwọ̀ lórí àwọn ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀rẹ̀ ibi tí mo wà òun náà ni mò ń ṣe ìwọ̀ tó lágbára àwọn ètò tóbi tó ṣe pé mùsùlùmí kò gbọdọ̀ dé ìdí rẹ̀ rárá ó ṣe lè kó mọ̀ so bí ẹ̀ bá tẹ̀ wá ṣe ìyẹn gbọdọ̀ jáwọ́ kí èèyàn túbà padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba kí èèyàn mọ̀ kú lérí nǹkan yẹn o èyí tí mò ń sọ lọ́wọ́ òun náà ni alukófòrò mò ń ṣàlàyé pé ojúṣe gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí náà ni a gbọdọ̀ mọ àwọn nǹkan tó máa ń sọ̀rọ̀ di kèfèrí ẹ̀rìn bí àìgẹ́bí wa kọ́ ní ọmọ kan ọmọ iléèwé ni ó jẹ́ wọn léèwé léèwé kíkẹ́ kọ́ kíkẹ́ higher institution so ó wá wà nínú school hmm, fún ọdún gbọ́nràn bóyá bí ọdún méjì ọdún mẹ́ta kọ́ mọ nǹkan tí èèyàn máa ń ṣe tó máa fi ń léèyàn léèwé sẹ́ni pé ọmọ yẹn sẹ́ni pé ó ṣòro ká tó pé kọ́ ọmọ léèwé gidi ni kò mọ̀ pé tí n bá ṣe báyìí nínú ìzáàmù wọ́n lè yọ kún lè wíwà wọ́n ti ẹ̀ lé ni tí n bá ṣe báyìí wọ́n lè kọ́ mọ́ kọ́ mọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí mùsùlùmí kó má mọ nǹkan tó ń jẹ́ kúfúrù kó mọ̀ nǹkan tí ń jẹ́ ṣíríkù hmm. so kó mọ̀ mọ̀ ewu tí ń bẹ níbẹ̀ so ìkọ́ sígbà tí èèyàn bá mọ ewu nǹkan èèyàn mọ̀ ṣe nǹkan èèyàn mọ̀ ṣe àmọ́ gẹ́rẹ́ tí èèyàn bá ti mọ ewu tí ń bẹ ń bẹ òun sì jà ọkùnrin bẹ́ẹ̀ mo ti ṣàlàyé nǹkan táwọn pè ní kúfùrù ní ìjẹ ìjọ lóyún láì sàárà so kí n tó wá tó padà sí àwọn àwọn oríṣiríṣi àlàyé àwọn kúfùrù kí mo mú àlàyé kan wà bọ̀ sí ìfẹ́ lọ́bẹ̀ lẹ́nu nípa ọ̀rọ̀ àníwá kúfùrù àmọ́ mo fẹ́ jẹ́ ká mọ àwọn ewu tó ń bẹ níbi kúfùrù ẹ̀rí pé a ṣàlàyé àwọn ewu tó ń bẹ níbi ìṣe ṣíríkù ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ṣe rí ẹbọ àti kúfùrù iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ẹ̀san rẹ̀ ewu rẹ̀ bákan náà ni bákan so tí wọ́n bá ṣe kúfùrù pẹ̀lú ọlọ́run ẹni pé èèyàn ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ẹni kò wá túbá ó kú sórí ìjẹ́ kẹfìrí wọn sẹ́rí ìgbà tí ìbátíkọ̀ tó ti kọ́kọ́ ń ṣe láyé rẹ̀ ni ó ti kọ́kọ́ ń jẹ́ mẹlẹ́rìún ẹni làánà ni ẹni yẹn ti gbéra rẹ̀ jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba tó bá ní ẹni tó jìnnà sí ìkẹ́ ọlọ́run dà kí wọ́n wá ẹni tí ó ń ṣe kúfúrò tó ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run tó bí láti mọ̀ kíkẹ́ àṣe tó bá níyàn ń jìnnà sí ìkẹ́ ọlọ́run kò túmọ̀ sí pé èèyàn lè lówó lọ́wọ́ kò túmọ̀ sí pé èèyàn lè lálàáfíà kò túmọ̀ sí pé èèyàn lè bímọ kọ́lá kò túmọ̀ sí pé èèyàn lè gbajúmọ̀ èèyàn lè gbajúmọ̀ tó yẹ pé ní tí ń jìn jẹ́ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kò ní sí lára rẹ̀ torí àìmọye àwọn tó ń jẹ́ kẹfìrí ló di kẹfìrí odidi tí kèsì pé mùsùlùmí tó ń jẹ́ kẹfìrí tó ṣe pé gbogbo ohun tá à ń sọ yìí ọmọ owó gbígbajúmọ̀ àlàáfíà ọlọ́run sì ti kẹ́ àtàwọn oore ayé mi náà àmọ́ ẹni tó bá ń jẹ́ kẹfìrí la'natullahi alayhi ìbínú ọlọ́run ẹni ìbínú nu ẹni tọ́lọ́run ó gbéná jìnnà sí kẹ́ni eléyìí tábà lé wọnú suratul Baqara ènìyàn ní pé Qur'an aláyẹlẹ́kejì ọlọ́wọ́ bá ní innal a'udhu billahi minash shaitani rajim innal ladhina kafaru wa matu wa hum kuffara ulaika wa hum kuffarun ulaika alayhim la'natullah wal mala'ika wan nas 151 olúwọ́ subhanahu wa azza wa jalla ó ní gbogbo ẹni tí wọ́n jẹ́ kèfèrí wà máa tú wà ń kò fà wọ́n sì kú sórí kèfèrí òun náà ẹni tó bá ń ṣe kèfèrí tó wá kú sórí ìṣe kèfèrí tó lè bọ́ lọ́wọ́ ní kèfèrí náà hmm. olùwà ni ulaika alayhim la'inatullah lánàá ọlọ́run jìnnà sí ìkẹ́ jìnnà sí àánú ọlọ́run yóò ṣẹlẹ̀ lẹ́nìyẹn lórí yẹn ni pé lánàá ọlọ́run ọ̀bẹ nìyẹn ibi dandan yóò máa bá ẹni yẹn hmm. wal màláíkà kódà àwọn màláíkà náà àwọn náà ìpè táwọn náà máa ń ṣẹ́lẹ̀ ẹni tó ń ba ayé jẹ́ yóò máa bá rú ẹni o so náà ni pé la'natullah làánà ọlọ́run jìnnà síkẹ ọlọ́run yóò máa ṣẹlẹ̀ sẹ́ni tó bá ti jẹ́ kèfèrí nílẹ̀ kejì òun náà ni pé ẹni tó bá ń jẹ́ kèfèrí tó ọwọ́ ń ṣe nǹkan tó ń jẹ́ nǹkan tó máa ń ṣèyàn di kẹfìrí àbújá jẹ́ kẹfìrí láti pìnlẹ̀ àmọ́ ìtawà ti ẹ̀yìn sọ pọ̀ jù ní pé wọ́n tó ti jẹ́ mùsùlùmí tó ti jẹ́ ṣọ́ra rẹ má kí islam rẹ kó bàjẹ́ nítorí wọ́n ti jẹ́ kẹfìrí máa ń islam rẹ bàjẹ́ ní ìjẹba so ọlọ́wọ́ bá ní inú suratul Ali Imran aya ninety one olúwa ní innal ladhina kafaru wa matu wa hum kuffarun falan yuqbala min ahadihim mil'al ardi zahaban ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين يري نفرة عليهم مرة على الصلي لواني عمتهم تجكفري وماتوا وهم كفار وتكوا ولا جكفري ولا هناني وتبع والله آه فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به لواني كنا تنبع في بوبوايي في سيري tó wá na tí gbogbo ayé jẹ́ góòdì wọ́n wá kó gbogbo góòdì yẹn wọ́n wá ní káwọn tó kún gbogbo ayé yẹn yẹn wọ́n ní káwọn fi bẹ ọlọ́run pé òun góòdì yìí ti ẹ̀ gbà kó fi yọ mí níbi ìyà <laughs> ọlọ́run bá ní àníwá àwọn ẹni báyìí irú àwọn ẹni báyìí wọn ò lè rí àforíjì ọlọ́run ọba wùláìkà láwọn àìdáyàbò nàdí wọn jìyà ọmọlẹ àwọn mí náà fèrè wọn ò sì rẹ́nìkan tó lè gbà wọn kalẹ̀ ẹni pé ọlọ́run ò ní yọ̀ǹda wọn kò ní ṣàforíjì fún wa gbogbo tábìlì nǹkan ṣe níṣẹ́ rẹ láyé ọlọ́run sọ̀rọ̀ yẹn tó tún clear níbí yìí ní nisa one sixty eight olúwa ní innal ladhina kafaru wa zalamu olúwa ní gbogbo ẹni tẹ́ rí kó ṣe kèfèrí wa zalamu ó ṣàbòsí ó ṣẹbọ lam yakunillahu liyaghfira lahum olúwa ní láyé ní ilé ìforíjì wọn ò lè rí àforíjì ọlọ́run wala la yahdiyahu sabila aw tariqa ọlọ́wọ́ bò ní tán sí ojú ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi rí àánú ọlọ́run ọba ṣọ́ra ẹni tó bá tó ń ṣe kèfèrí tó kú síbi rẹ̀ náà ló fi ṣe kókó ẹni pé mo tẹnu mọ́ pé kí gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí lọ́gbọ́dọ̀ mọ tí ń jẹ́ ẹni tí wọ́n sọ̀rọ̀ di kèfèrí o tí ó sì jìnnà sí i olúwa bá ní ṣẹ́rí ẹni tó bá ń jẹ́ kèfèrí irú ẹni yẹn

ẹni yẹn gbọ́dọ̀ ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run inú suratul nisa àyà one six nine one sixty nine olúwa bá ní innal ladina kafaru wa zalamu gbogbo ẹni tó bá ń ṣe kèfèrí kan sábòsí lam yazinu lam yakun Allahu liyaghfira lahum ìwà ni láyé ní ọlọ́run ò lè forí yìí wala liyahdiyahum tariqa ní ọlọ́run sì ní tọ́ sọ́nà illa tariqa jahannam jahannam àlọ́lọ́run darí ẹni yẹn sí khalidina fiha abadan eh, olùwà ni ẹni tó bá jẹ́ kéfèé yóò gbére sínú náà ni kò ní jáde mọ́ láéláé náà ló fi ẹ̀wò ìṣẹ̀mí ayé yìí mélòó ni ìṣẹ̀mí ayé yìí mélòó ni òpin ẹ̀yìn ìyẹn lọ́gọ́rùn-ún kó tó lò díẹ̀ sí i tó pàtàkì jùlọ anábì jẹ́ ti sọ pé àmẹ́rọ hẹ́rẹ́ ẹlòmíràn bẹ́ẹ̀ ní sixteen or something ike ah, ọ̀pọ̀lọpọ̀ tí ó pọ̀ jù nínú àlè ń mọ̀ ni àwọn tí ó pọ̀ jù tẹ́ni wọ́n mọ̀ gò jù àwọn kọ̀ọ̀kan lẹ́mọ̀ rí ní ọmọ jù bẹ́ẹ̀ lọ ànábi láàrin sixty náà ni àrin sixty sẹ́yìn bá ti ń pé sixty kó tó mọ́ palẹ̀ ẹ̀mọ́ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ kú ju ti ìṣẹ̀ní ayé àwọn ìṣẹ̀ní àwọn mùsùlùmí kì í sábà ju báwọn lọ àwọn èèyàn díẹ̀ ti díẹ̀ ní mọ̀ ń dáyọ ní mọ̀ ń pọ̀ ní mọ̀ ń ju bẹ́ẹ̀ lọ tètè wà ní ọwọ́ hundred tó bá lo hundred láyé Allahu Akbar kó ah bàtẹ́ni èèyàn gbàgbé kó ń wáyé rí nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní rí àwọn àzáàbà àwọn ìyà oríṣiríṣi lọ́dọ̀ ọlọ́run ọba ìyà tó pín ìwà kó mẹ́rọ láéláé ẹ̀rí bó mú ṣe ń ka ayé ayé tí mò ń dárúkọ rẹ̀ yìí ẹ̀dá kò fẹ́ kó ń kálukọ ánà kálọ̀ léwu kálọ̀ léwu túmọ̀ rẹ̀ lúwa ní gbogbo ẹni tó bá ṣe kèfèrí ẹni ẹni yẹn ìyẹn ọlọ́run ní forí jìn kò sì lè wà àlùjánnà iná lẹ́nu yẹn wọ̀ khalidina fiha abadan ó sì gbére síbẹ̀ ni kò ní jáde mẹ́wọ̀n láéláé sọ́rí ewu tí ń bẹ níbi kí wọ́n máa ṣe nǹkan tí ń jẹ́ nǹkan kẹfìrí bákan náà ẹ̀tọ́ wá rí ní ìṣẹ̀ní ayé ń bì hmm, ẹni tó bá kú sórí ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run sórí ẹni yẹn ni kí ẹni mùsùlùmí ó sí la gbogbo tó bá jẹ́ kẹfìrí ìyẹn gbọ́dọ̀ kírun sí i la ẹ̀rí ìtumọ̀ ó sì dán lójú pé ẹ eh, ẹni yìí kìfìrí lọ bá lọ pàdé ọlọ́run ẹ̀rì náà ló fi dá kó jẹ́ kí gbogbo ẹni tí yẹn bá níra ẹni lọ́rẹ̀ẹ́ yẹn níra ẹni lẹ́bí nílé ayé wàláhì àti kẹ́ bára yín lò pẹ̀lú ìgbàgbọ́ tó bá yẹ pé ẹni tó yẹ kí wọ́n fẹ́ wọ sínú ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ìyapa àṣẹ ọlọ́run à ẹ̀rọ aṣọ pé inú ẹ̀dá kan ra mílẹ̀ báyìí tó mọ́ tẹ̀lé ọkọ̀ wa ní mọ̀lẹ́bí mi ni ìjẹ́kẹ́ bíbàjẹ́ ni Ah, ìyá mi ní ìfẹ́kán ìfẹ́kán ìfẹ́kán kórìíra mi lérí nǹkan tó lè sọ̀rọ̀ di kèfé tó lè múyàn kó nù slam tó lè máa múyàn ṣe ọlọ́run ọba ah, ẹ̀wọ̀rọ̀ bá rẹ̀ débẹ̀ o ẹ̀wọ̀rọ̀ bá rẹ̀ débẹ̀ nílé ayé tírú ẹni wọ́n bá kú ẹ̀wọ̀rọ̀ kírun fìlà ẹni tó bá ń ṣe kèfé rí kú bẹ́ẹ̀ náà ní tẹ́ bọ́ náà tó kí ni wọ́n ti fẹ́ nìyẹn òun ni pé wọ́n kàn wé kọ́dà ẹ̀gbọ́dọ̀ wẹ́ bó ṣe máa ń wẹ mùsùlùmí àyà ìpọ̀ olúwa ní wà nábì hmm, wàlá tusalli ala ahadin minhum mata abadan ọgbọ́dọ̀ kírun sí kìfìrí la o ẹnì kan nínú ọgbọ́dọ̀ kírun sí la tó ṣe pé ó kú náà ni láìláì ọgbọ́dọ̀ kírun sí la kódà wala takum ala qabrihi ọgbọ́dọ̀ dúró síbi sàárè ẹni tó bá jẹ́ kìfìrí pé ó fẹ́ ṣàdúrà fún un kí ló dé olúwa ní innahum kafaru billah wọ́n ti ṣe kẹfẹ́ rí sọ́lọ́run wọ́n gbà ń tọ́lọ́run bá wì wa rasulihi ẹ̀rí wọ́n gbà ń tó jíṣẹ́ mú wá fún wọn wa matu wa hum fasiqin ìgbà tí wọ́n kú wọ́n kú ní ìkúpò kí ni ẹ̀wọ́ àyà yìí so tí wọ́n bá kú sórí kẹfẹ́ rí wàláhì èèwọ̀ ní kí mùsùlùmí kọ́ lọ lè sìn ẹ̀ gbọ́dọ̀ kírun sí la ẹ̀ gbọ́dọ̀ wẹ́ẹ́ njẹ́ kan ni pé ẹ yí lásán lè rí mọ́ lẹ̀lẹ̀ so nítorí kọ́ ọba lè máa rùn sí àwọn èèyàn so eléyìí náà ni àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ẹ̀rí nípa kìyàmà tí ń parí ẹ̀wò kúfùrù náà là ń ṣọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́yìn o tó tábà ń ṣàlàyé pé ìtú tó bá ń ṣe wá sí yàní tó ṣe pé ó sì fẹ́ káwọn èèyàn kí wọ́n là torí kò sí tí ń jẹ́ wà sí wàláhì kò sí tí ń jẹ́ wà sí ju pé afẹ́kàwé èèyàn là níbi ìyá ọlọ́run náà ni fàfẹ́ kí ìṣẹ̀mí ayé wọn kan là níbi wàhálà bákan náà ìjọba ìjọba kìyàmù wọn kan là níbi wàhálà so ẹni tó ń ṣe wà sí ìwà ti mà tí aims àti objective rẹ̀ tí ìwà ti lọ lérí irú nǹkan báyìí kẹ́niyàn ó kíyèsí wà sílẹ̀ kìí ṣe wà sílẹ̀ yàn ń ṣe tó wá àti pé fẹ́ káwọn èèyàn lànà wàhálà gbogbo ọ̀nà tí wàhálà bá lè ṣẹlẹ̀ pàtàkì jùlọ wàhálà ìgbàgbọ́ wàhálà ìgbàgbọ́ ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam bí ọdún mẹ́wàá ànábì sallallahu alaihi wasallam fi ń polongo ìgbàgbọ́ polongo ìgbàgbọ́ polongo tawhid polongo àkídà ọdún mẹ́wàá ní maka kò sírun kò sáwẹ̀ kò sí hajj lọ́dún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá lọ́rẹ́sẹ̀ tó mẹ́ pé nǹkan tó lè ba àrùn jẹ́ tó lè ba àwẹ̀ jẹ́ tó lè ba hajj jẹ́ tó lè ba kọ̀ránù tó yàn ké jẹ́ náà ni àdẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń gọkọ̀ abẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí náà gbọ́dọ̀ rí sùkàtà wá ní àwa ti wá sí tẹ̀ nísìnyí ike àmà àmà àwọn tó wà tó ń ṣe wà tó gbà sáàsà ara àwọn kẹta sáàsì sọ fún wa pé bó ṣe yẹ kó wá rí ni nkàlùkọ àjọsí kó kàlùkọ tẹrù dì ẹrí nítorí mi ti dì mọ́nú ẹrù rẹ̀ wàláì nǹkan kẹfẹ́rí ló kún sínú ẹrù rẹ̀ bámú náà ló kún sínú ní ayé rẹ̀ bámú inú kẹfẹ́rí ní sùn inú kò sí ẹlòmíì ọ̀mà ẹlòmíì má kọ́dọ̀ ó kọ ẹ̀sìn ẹlòmíì tó fi ń gbá kẹfẹ́rí òun wò tó tí ó mọ ní òun ń sinmi ọ̀hún ni tó gbogbo ẹ̀ náà ni máa padà dé pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá ṣe wo kúfùrù inú àwọn oríṣiríṣi ẹ̀yà kúfùrù àwọn ewu tí ń bẹ ń bi ìṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́run ni mo kà wọ́n àwọn ewu tí ń bẹ ń bẹ lẹ́lẹ́yìn náà ṣe rí ẹni tó bá ń ṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́run ẹ̀rù sọ́lẹ̀ kan sànú ọlọ́run ní sípò ìlú ẹni yẹn ìlú tó bá jẹ́ ìlú kèfèrí tó ń ṣe ẹbọ tó ń ṣe kúfúrú pẹ̀lú ọlọ́run àánú ọlọ́run ò lè sí pẹ̀lú wọn ẹ̀rù kan sọ́lẹ̀ kan pé pé gbogbo àwọn tó bá ń ṣe kèfèrí ẹ̀rù láìka àìlẹ́yìn láìnàtúlọ̀ lánà ọlọ́run ló mọ̀ bẹ́ pẹ̀lú wọn tó ìrìn ni pé ìbínú ọlọ́run yóò mọ̀ sí wọn kọ́lọ́ mọ́ṣáláwá fẹ́ lọ síbi pé àníwá alkufri àwọn oríṣiríṣi ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run ọba tó ṣe pé àwọn èèyàn máa ń dánwò ìṣekèfèrí pẹ̀lú ọlọ́run níjẹ ẹjọ́ ẹ̀rí kí mo mú kúfúrú àtẹkìrìb hmm. kí n máa pe ọ̀rọ̀ ọlọ́run ọba ní irọ́ kí n máa pe ọ̀rọ̀ ànábì sallallahu alaihi ní irọ́ kò kó jẹ pé èèyàn ó sọ báyìí gbèrègbè pé irọ́ ní ìgbà ah

kò sí ti ń jẹ́ àyà ọjọ́mọ̀ túbú ẹni yẹn ń ti ń dánwò ní pé ń ṣe kẹsìrí pẹ̀lú ọlọ́run torí ń tako nǹkan tó rinlẹ̀ nítorí yẹn fi lè fúdù nípa àtúwáyé kò mọ̀ so ìgbà tó wàá mọ̀ yẹn táwọn yẹn bá wọ́n ń ṣe àlàyé fún ọ tí wọ́n ń ṣe rọ́dù tó ń ṣe rìjọ́ndà fún ọ tó ń ṣàlàyé pé nǹkan báyìí wà so n tó kù fún ẹ tó bá jẹ́ mùsùlùmí gidi tó lẹ́sìn ọlọ́run ọba ṣe tí epo fẹ́ dẹ́sìn ọlọ́run ọba tí epo fẹ́ ló fẹ́ ṣe à kó padà kó mẹ́ni kó padà ní ẹ̀rí kí ọlọ́run wa man azlama mimman iftara ala Allahi kadhiban aw kadhaba bil haqqi lamma ja'ahum alaysa bi jahannama maswa lil kafirin yíwá ni a gbogbo ẹni tó bá ń ṣàbòsí kò sẹ́ni tó jálábòsí wa man azlama kò jẹ́ ń tábòsí rẹ̀ kò sẹ́ni tábòsí rẹ̀ lágbára tó aw kadhaba bil haqqi yóò pè nígbà tó rúdùn yẹn bá dé bá tó olúwa ni àlẹ́sà jíjẹ ẹnà mọ́sánwá lèlù kàfẹ́rẹ́ ni àá kò sí ìkan tẹ́ni tó bá jíjẹ afẹ́ nìyẹn ti di kẹfẹ́rẹ́ nù ibi tí ó sì gbé nínú jahannama yìí tó ọlọ́run kọ́ mọ́sá là wá níbi iná rẹ̀ ẹ̀dá kó gbogbo àwọn ẹ̀rí kó mọ̀ sọ̀rọ̀ kan jẹjọ gbogbo ẹni tó ṣe pé hmm, àdéhùn ní hadith anabi so irú eléyìí èèyàn di kèfèrí ni o èèyàn gbọ́dọ̀ kú lébi rẹ o gbọ́n tó ń ṣe bẹ́ẹ̀ náà kọ́yà túbà o kó padà kó nídìí rẹ o ẹlẹ́ẹ̀kejì òun náà ni kófùrù yẹnì jòhúùdẹ̀ òun ni kéèyàn máa jiyàn òfin ọlọ́run kéèyàn máa jiyàn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kéèyàn máa jiyàn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn wọ́n wà á ń yà ẹ̀tẹ́rì fàbẹ̀kọ́lì ẹnìyàn mọ̀ lọ́kàn rẹ o hmm pípé nǹkan tí òun ń sọ yìí ọ̀tàkó tó ń jẹ́ ìtọ́wànú alukur'an ya'tarifu bi qalbi yọkàn rẹ̀ mà àmọ́ wala yaqirru bil lisani àmọ́ kò ní kò ní kò ní fi àwọn rẹ̀ gba ọ̀rọ̀ yẹn kò ní sọ ọ̀rọ̀ yẹn jáde pé òun mọ̀ pé nǹkan yìí nǹkan tó dáa ni àbí nǹkan tí ò dáa ni ó sì mọ̀ pé nǹkan yẹn nǹkan tó dáa ni àbó sì mọ̀ pé nǹkan yẹn nǹkan tí ò dáa ni tọ̀tọ̀ ni ti ń bẹ́lẹ́mi rẹ̀ tó yé àmọ́ nǹkan kan mọ̀ dààmú rẹ̀ bóyá ìfẹ́ ẹnu àbí ìkórira àbí ìfẹ́ nǹkan kan ìfẹ́ ayé àbí ìfẹ́ owó tí yóò mọ̀ wá dáàbò bo aburú ó sì mọ̀ lọ́kàn rẹ̀ pé aburú lòun ṣe ọmọ pé aburú ni tóun dáàbò bo yìí wàláhì ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́run so olúwọ́ba azza wa jalla ọ̀sán nínú ayé al-Qur'an ń ṣe rí ìṣesí tó mọ̀ sọ́yà di kìfìrí òun náà ni pé wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwan olúwa ni ẹ̀ subhanallah olúwa ni ṣe rí àwọn kìfìrí yìí wọ́n dá òdodo mọ́ ẹni pé tó wá ṣe pé ó dòdodo mọ́ àmọ́ wọ́n istayqanatha anfusuhum àmọ́ wajahadu biha wọ́n sì mọ jiyàn wọ́n mọ̀ takó nítorí ìdí kan sí ìdí kejì ẹ̀tún wọn ọlọ́run bá ń sọ báyìí nù ẹ̀ ولما جاءهم ما عرفوا كفروا به Olúwa nígbà tí òdodo tí wọ́n mọ̀ ó sì dé wá bá wọn kafaru bihi wọ́n sì takò ẹ̀rí àwọn náà ti mọ̀ ọ́ wọ́n ti kà ó ó wà nù tíra wọn o tó ẹ̀rẹ̀mí náà ní tíra ńlé o tó bá ti ń ṣàlàyé fún pé nǹkan báyìí nítorí ni kọ́lọ̀ ẹ̀rẹ̀mí lè ní ẹ àwọn náà mà àwọn ò ní ṣe ni tó yóò mọ̀ wá takò mo takò ó lè wá dé pọ̀ lórí àwọn ọ̀dọ́ tó gbóná fún ọ̀hún mà àwọn yóò takò nígbà wọn gbà yóò sì yóò sì fi ṣe àwọn èèyàn lọ́nà irú eléyìí hmm, tó lágbára tó máa ń ṣọ́yàn di kèfèrí nìyẹn ni pé kéèyàn mọ òdodo kí n sì mọ màmá máa takò olúwa bá subhanahu wa ta'ala ó ní qul na'lamu innahu la yanzunka alladhi yaqulun fa innahu la yukadhibunaka walakinna adh-dhalimin di ayati llahi yajhadun Suratul An'am àyà tàbí tẹ̀lé olúwa ní àwọn awolo mà wa Nabi sallallahu alaihi wasallam la yahzunka alladhi yaqulun nítorí sọ yẹn bọ̀ bọ́ nújẹ́ ẹ̀rí bí yẹn tó bá jẹ́ lẹ́sìn ọlọ́run Nabi sallallahu alaihi wasallam ma ni wọ́n yìí nàá láì kẹsì fún nàá òun ò lè sọ pé lọ́lọ́ ń pa torí pé àwọn náà mọ̀ kó dòdò gbé lọ́wọ́ wọ́n lákì náà bọ́ọ̀lì nínú ibi ayé tí ìlẹ̀ ayé yẹ jihadi àmọ́ alábò sí èèyàn àmì ọlọ́run yẹn yóò mọ̀ takò ni yóò mọ̀ já níyàn ni pé fún hmm, hmm, ọgbà bẹ́ẹ̀ lẹ́nu oríṣiríṣi lẹ́sìn máa gbọ́rọ̀ àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ ìjọba ẹ̀ ń sọ̀rọ̀ ìyànnì ẹ̀ wọ́n sì mọ́ takùn yín tòótẹ́ rí ẹni tó ń ṣàtakùn wàláyé kúfùrù jù hẹ́ọ̀dù nù kúfùrù jù hẹ́ọ̀dù so àfitẹ́ni yẹn tí ò bá mọ̀ nítorí fi gbọ́dọ̀ lọ lọ́run tí wọ́n bẹ̀rẹ̀ lè kú sí rí ẹni tó yẹn mọ̀ ipe ń ti ń ṣe òun náà pé ń takò àyà Qur'an ó ń takò pé kò sí ọ̀rọ̀ jímù pé kéèyàn ó ṣe zìnà nínú òfin ẹ̀sìn ìsìlámù ká lẹ́ lóko pé kò sí ń bẹ̀ wàláyé bí ẹni yẹn tó bá kú àgbọ̀dọ̀ kí wọn sì là kọ́dà àgbọ̀dọ̀ sàdúrà fún pé ọlọ́run kọ́ kẹ́ ẹ̀ tó torí àdúrà náà ìrun ìrun kíkí sókùlà àdúrà náà ní ṣe fún ẹni tó mo ti káyà yẹn lẹ́ẹ̀kan tó ara ẹ̀sán tí ẹni tó bá ń jẹ́ kékeré tí mo rí gbà láyé ara kíṣà tá a ṣe fún náà ní pé àní kí wọn sì là ẹ̀rì tó ara ọ̀nà oríṣiríṣi kúfùrù pín sí òun náà ilé kúfùrù kan tó wà mẹ́ kúfùrù ṣáà yóò sọ̀rọ̀ di kékeré kí wọ́n máa dá kí wọ́n máa ṣe méjì lórí nǹkan pé ah yóò sì kí ní rí bàbá yìí ẹ̀yin ọmọ òbílẹ̀fù rẹ̀ bá ah, àbíkò tó wà ní àbódodo ni so òun ṣe yè méjì lórí nǹkan tí ẹ̀rí wà fún láti inú al-Qur'an ìyẹn ń ṣe yè méjì lórí nǹkan tí ẹ̀rí wà fún náà hadith anabi sallallahu alayhi wa iná kò ní kufru shakkin wa huwa at-taraddud wa 'adamu al-jazm bima ja'a bihi òun ni kí ọmọ ní ìpinnu ìpinnu lórí nǹkan tó wà nínú ẹ̀sìn nǹkan tí ẹ̀sìn gbé wá bá wa tó kí wọ́n á mọ́ nípinnu lórí rẹ̀ pé ah, mo gbà pé òdodo ni ọ̀rọ̀ yìí ẹni pé kí ọmọ ṣiyèméjì pé ah, àbí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni gẹ́gẹ́ bí ìnáwó ní fún ìbí kí wọ́n máa ṣe méjì pẹ́pẹ́ pàjọ́ ìgbìlẹ̀ ìkìyàmọ̀ ta ló ẹ̀ ẹ̀ mọ̀ lọ́wọ́ gbìyànjú ọlọ́wọ́ gbìyànjú ta ló sì lọ tó dé rí Allahu Akbar irú àwọn ọ̀rọ̀ yẹn kúfúrú ṣáàkì ni yẹn ń ṣe kẹfìrí látara pé yẹn ń ṣe èméjì kódà ẹni tó ń ṣe ṣáàkù tó ń ṣe èméjì ó lè máa kírun ó lè máa gbàwẹ̀ ó lè lọ sí hajj àmọ́ nínú ọkàn rẹ̀ ní jìdìjìdì ọkàn rẹ̀ kò gbà pé ọjọ́ ìgbìyànjú alkiyama ń gbẹ kódà nínú jìdìjìdì ọkàn ẹlòmíì kò gbà pé ìyà ọlọ́run ń sínú inú sàárè so irú ẹni tó bá rí báyìí tó yẹ pé eh, nǹkan yẹn sì ń ṣẹlẹ̀ sí nínú nínú ọkàn rẹ̀ tó yẹ pé kọ́dà ẹlòmíì yóò mọ̀ ṣe èméjì nípa àwọn ládàá Allahu Akbar kí wọ́n bá ní èèyàn bá ṣe báyìí ànábì ní tí èèyàn bá ṣe báyìí pé ládàá tí èmi ọlọ́run bó fún ni ẹ̀sán tí ń san rè é ah, eh, kí sí lóléyìí tó sì lórí bẹ́ẹ̀ báyìí ìjọba gbogbo ń tá a ṣe láyé yìí a ṣe tìró rẹ o ní yé kéye kéke máa wọ pé ha ha ṣé gbogbo tí ń ṣe bọ̀ láti ọdún náà ti bí mi gbogbo ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ó ṣe o àtìgbà tí yẹn bá ti bàlágà ọlọ́run ó ṣe o ṣòwò rọrùn láti ṣèṣirò láti gbìyànjú dé lẹ́yìn ìgbà tí yẹn bá kú tán ṣùgbọ́n kan náà láti jí padà kó jí èèyàn ni pé ìṣe kèfì tó máa ń sọ̀rọ̀ di kèfì látara pé èèyàn ń ṣe ròyíròyí lórí ọ̀rọ̀ ọlọ́run lórí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Hmm. àwọn afá ń fi Suratul Kahf ọ̀rọ̀ àwọn ọkùnrin méjì tó ṣe pé àwọn méjèèjì ìkan ní nínú àwọn méjèèjì yẹn wá ní agbára yẹn ni pé ó ń قل وبني واضرب لهم مثل رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وخففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين حتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالها نهرا قل méjì tẹ́nìyàn ní ẹ̀ شعري dáadé bíi pé omi máa ń sun ní يعني ni e ogba oku lala oku re daade bii pe omi maa n sun kò ní ìdíkẹ́ ń ṣe irrigation kò ní ìdíkẹ́ ń wẹ̀ tí omi yẹn ó wá ní ọ̀rọ̀ ńláńlá ah ọ̀kánàdà ó sàmàrún ó ní àwọn èso oríṣiríṣi ọ̀kọ́lẹ̀ lè sọ ṣíbi yìí wọ́n wọ́n yóò ṣàwérò wò wọ́n akọjú sẹ́ni kejì rẹ̀ pé ah ana akitaru mi nka mẹ́rin wa ẹ̀ẹ́dù nafaran tèmi mo lówó jù ọlọ mo rí ó dáa fún mi jù ọlọ. sọ ọlọ́ni wàlá kọ́lá jannata wọ́wọ́ bọ́ọ̀lì mi lọ sí ọba wọ́ ọgbà oko rẹ̀ lẹ́ni tí ó búra rẹ̀ sí kí ló fi sàbòsí fúnra rẹ̀ òun náà o wani ma a zunnu an ń da ìdá ààbè yìí un ó ya yi ole kware parẹ́ mọ́ láéláé kò gbà pọ́lọ̀ lè ya wure rẹ̀ wọ́n máa àvúnnù sáàtà kọ́ ìmọ̀tán wọ́n máa àvúnnù sáàtà kọ́ ìmọ̀tán ní rò pé ọjọ́ so ó ní tó ń sọ gbòòrò yẹn tán pé òun rò pé òun gbé òdìdí gan olùwàní kọ́lá la ó sọ ṣíbù hu ọwọ́ yóò ṣẹ́yìrò ẹnì kejì náà wà ń sọ pé akàfàrí tàbí lẹ́bí kọ́lá pàtàkì sọ̀rọ̀ ọ̀hún fún mi nínú fẹ̀sìn fún mi sàwáàkà rọ̀jùlá olùwàní à ah, tó fẹ́ máa di kèfèrí ni pẹ̀lú kí ló fẹ́ sọ di kèfèrí òun náà ni pé iyèméjì tó ń ṣe nípa ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba gbúdọ̀ náà ni àwọn mùsùlùmí lágbọ́dọ̀ mà lágbọ́dọ̀ dáhùn ọ̀rọ̀ ọlọ́wọ̀n àgbọ́dọ̀ ẹ̀rìn kódà ká máa rí nǹkan tí wọ́n mú adáwùtò wà láì àwọn rẹ̀ so torí pé kíni tí nǹkan bá mú ọ̀dáwùtò bá rá àwọn àfáà tó ń ṣàlàyé rẹ̀ fọ́kànlá rí pé kíní yìí kò sí èmi jù lọ òun náà ni pé àwọn mùsùlùmí ẹ̀rí ká mú tó ìgbésí ayé ẹ̀sìn wa ẹ̀rìn ọ̀rọ̀ ayé bá ṣe mú tó tá à ń ṣe wàhálà kankankan ẹ̀rí ká múra sọ́rọ̀ ẹ̀sìn náà kọ́lọ́kọ́ mọ́ ṣàtàánú fún wa kọ́lá wa níbi ìṣèkèfèrí pẹ̀lú ọlọ́wọ́ ọba o dákun nǹkan tá ń kà yìí tó bá ti di pé ń ṣẹlẹ̀ sí ọ́fíìsì túbá kó padà fún bẹ́ẹ̀ wọ́n kú lórí rẹ̀ ọlọ́kọ́ mọ́ṣá sànú fún wa fún àwa tí a bá fẹ́ pè mí sí orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine ṣáà sọ̀rọ̀ lórí mi lágbèrè kọ́kọ́ ṣáà nìkan lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم